hema ọ̀gbẹ́ni martin fi ń dá wa lójú pé àkáǹtì wa ní okùn dì pẹ̀lú ndic Ma, kí ni ó ń jẹ́ ndic pàápàá. ndic túmọ̀ sí nigerian deposit insurance corporation iléeṣẹ́ wọn wà fún láti mójútó àti dáàbò bo owó yín. ṣe lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. ẹ tí wàhálà bá ṣẹlẹ̀ ọlọ́run má jẹ́ ká rí kí iléeṣẹ́ wó eléyìí kò ní kó ìpayà tàbí ìdààmú bá àwọn oníbàárà wa rárá bíi ti àwọn power finance. nítorí pé kí ni. nítorí gbogbo àwọn oníbàárà wa tí wọ́n ní owó tí ó tó ẹgbẹ̀rún lọ́nà igba náírà ni wọ́n á gba déédéé owó wọn gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú ìwé ìfowópamọ́ wọn ìyẹn passbook. ta ni ó máa san owó náà tí báǹkì bá fi ìdí rẹmi. aláàtì Nigerian Deposit Insurance Corporation. báwo. ó dá mi lójú gidi gan ni nítorí ìfọ̀kànbalẹ̀ tó dájú wà láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè. ẹni wípé a tó two hundred thousand naira. bẹ́ẹ̀ni ká ní ẹ bíi thirty thousand naira sí àkáǹtì tàbí two hundred and eighty thousand naira ìyẹn sì ń dábàá yẹn ẹ gba gbogbo ẹ padà ṣùgbọ́n tí owó yín bá ti ń ju two hundred thousand naira lọ bíi two forty thousand naira ìwọ̀n two hundred thousand naira lásán lẹ máa gbà padà tí ẹ pàdánù forty thousand naira ṣó yẹ yín báyìí. ẹ wò pàápàá jùlọ ààbò tó dájú wà fún àwọn oníbàárà tí owó wọn kò pọ̀ rárá nípamọ́ tí àwọn olówó gọbọ yìí ni ìfòyà wà fún díẹ̀.